iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ̀ka san lélí rédíò ìwà web education ẹ̀kú ìjìmà kókó ìròyìn ó wà níbí báyìí yàmà gbọ́ lákọ̀ọ́kọ́ náà ìpàdé kan wáyé lílu grand popo ní ìpàdé náà wọ́n sọ̀rọ̀ sí ìfàdẹ́m yànpẹ̀lì institution in yànpẹ̀lì initiative francophonie pour la formation à distance des maîtres. èkejì wọ́n ṣe ìpàdé kan sí platform sèwé àgbọ̀ yànsọ́ àṣẹ fún yín atɔ projet cascade ó ṣe ìpàdé ẹ̀ lọ́sẹ̀ yìí àwa lọ bẹ̀ òun ó ṣẹlẹ̀ ní àmọ́ gbọ́ àparí ìròyìn wa nílùú Tunisia ké ké ni kókó ìròyìn ké ló ṣẹlẹ̀ nílùú Tunisia ẹ fòdínà kẹ́gbọ́ ìròyìn ẹ sì kàsán ẹ ṣe. oníyanmíyàn ẹ káàsán ẹ kú ìjímọ̀ ẹ kú ìjọ lọ́sẹ̀ yìí ìpàdé kan wáyé là ń pe ìpàdé náà ló gbé ìpàdé náà kalẹ̀ ìfadọ́ ní initiative francophonie initiative francophone pour la formation à distance des maîtres. L'ankweli ifadem, ou IFEF, e Yankweli, Institut de la francophonie pour l'éducation et la formation. àwọn ló gbé ìpàdé yẹn kalẹ̀ ká ṣiṣẹ́ sí i pé iléèwé ké ni kókó yẹn o fẹ́ ṣe lípàdé yẹn àsìbá ọ̀gá ẹ̀ wa Mariano Gomez òun ló jẹ́ akọ̀wé dáko yánpẹ̀lì secrétaire exécutif ní ifadem olóògbé ẹsẹ̀ mínísítà wa ti iléèwé gíga ń sọ fún wa sọ pé òun kọ́kọ́ wà ní ìjókòó ẹnikẹ́ni àǹfààní ẹ̀ wọ́n lè kọ́ àwọn ń kọ́ ọmọdé wọn léwe pẹ̀lú àwọn ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ìwé ìlọsíwájú iléèwé gíga nílùú Ìbẹ̀nẹ̀. oníkan pàtàkì tó wá bẹ̀ ní jẹ́ Mathiasa Afọmáyì òun ló gbé ẹsẹ̀ mínísítà wa ti iléèwé gíga kalẹ̀ òun sọ sọ pé òun ẹ ìfàdẹ́mù ń ṣe òun pàtàkì ni wọ́n ti ṣe líwé wọ́n ti ṣe iṣẹ́ níbi ọmọ kékeré wọn yà ń pè ní primaire wọ́n ti kò líbẹ̀ níbi sí wọ́n sọ pé wọ́n á lọ iléèwé gíga ké ni ohun kókó yẹn fẹ́ lè ṣe fún àlàáfíà fún ìlọsíwájú iléèwé lẹ́dọ̀ wa líléèwé iléèwé gíga òun sọ̀sọ̀ pé àǹfààní dáadáa ni wọ́n gbé wá ní ìjókòó àsìbá ìyá wa kọ̀ǹsìlì mambayimba òun ló gbé ẹsẹ̀ efef yá pèlí. Institut de la Francophonie pour l'éducation et la formation òun ló gbé ẹsẹ̀ sílùú Benin òun sọsọ pé àǹfààní yẹn wọ́n lè rí fún ìlọsíwájú iléèwé lọ́nà ọmọ iléèwé gíga òun ló jẹ́ kókó ìjókòó yẹn ń ṣe lónìí yìí ká sì sọ pé òun dúpẹ́ fún wọn wọ́n kò lè ẹ̀dọ̀ ọmọdé wọn kéke ń dì sí wọn lọ ẹ̀dọ̀ àgbàlagbà wọn yà ń pèlí enseignement secondaire wú iná ètò òdù gidi. níjókòó kan ṣo náà àbá bàbá ẹ wá Blaise Jíwèsì òun sọ pàtàkì sọ́ọ́sọ́ọ́ pọ̀ yìí ń ṣe é àjẹ́ òun wọn kilẹ̀ àǹfààní wọn lè rí fún ìlọsíwájú iléèwé pẹ̀lú ìlọ pẹ̀lú àwọn ńkọ́ ọmọ ọdí oníléèwé á jẹ́ pé ní iléèwé wa ti bẹ̀nẹ̀ wọn gbé ga ká gbé lọ òkè là sì gbọ́ gbogbo kìnìyẹn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ là gbọ́ sọ pé ká fún sétí yín abákòlì bẹ́ẹ̀ a lọ ìpàdé míẹ̀yẹ ń ṣe lọ́sẹ̀ yìí ìpàdé náà ó wáyé nílùú Kútọ̀nù ní à ń pe ìpàdé pàtàkì náà là ń pè ní lélẹ̀ òyìnbó platform sèwé ké ni kókó ìjókòó yẹn nípàdé yẹn wọ́n fún wa ní ìmọ̀ pé ọmọléèwé wọn wọn lè máa gba ìwé wọn lè máa gba ẹ̀kọ́ wọn kò bá tẹ̀ wá iléèwé yá ń pèlí tẹ̀lé enseignement wọn fẹ́ gbé yẹn fọ́dún yín bọ̀ yìí ní gbogbo yunifásitì wa ní níjókòó náà wọ́n pe ọmọléèwé wọn wọ́n pe ọ̀dọ́ wọn ọ̀gá iléèwé wọn ọ̀gá iléèwé òníà yé ìjọba kò náwó náná ẹ̀ wọ́n sọ pé ọmọdé wọn ọdún ń bọ̀ nísìn ṣùgbọ́n wọ́n bá tọ́ fẹ́ gba ìmọ̀ wọ́n lè gbélé wọn kò máa ṣe wọn kò máa kọ̀wé ṣùgbọ́n o wọ́n bá ti ní ohun à ń pè ní android yé òyìnbó ń sọ wọ́n á máa gbọ̀wé ká máa kọ̀wé ká máa gba ẹ̀bù léyìí wọ́n bá ti wà nólé wọ́n máa kọ̀wé ká máa gba wọn kò kò jẹ́ dandan ni wọn kò máa lọ yunifásitì nítorí wọn kò máa gba wọn yàn fẹ́ kọ́ ní ìjókòó yẹn ó wáyé ni wọ́n gbé eyín ìhun yé lè pè yé òyìnbó ń pèlè platform platform la ń pèlè platform sèwé Ni, kíní yẹn ṣẹlẹ̀ là gbọ́ sọ pé ọ̀dọ́ ọmọléèwé wọn wọn kó lọ rí yẹ wọn bá fẹ́ kọ̀wé wọn fẹ́ fẹ́ gba ìmọ̀ tó tó èyí ẹ̀ ni wọn máa lọ àsìgbọ́ ká gbọ́ sétí yín. Aba Kolibɛ alɔ ìlú Ìwà Àgbómẹ̀ Kalavi li àdúgbò Wẹ̀tò. Ọ̀gá ìwà mínísítì wa ye jẹ́ Clement Kuchade. Wọ́n ṣe ìjáde lákùn kan. Wọ́n ibi wọn kọ̀wé là ń pè ní Sèche Lavẹ́dù. Ké ni wọ́n la wò ìjọba ìbílẹ̀ wọ́n fún iléèwé lákùn yẹn fún ilé púpọ̀ yẹ́n òyìnbó ń pè ní r plus un petres lákùn ni ní yé wọn lọ rí rẹ̀ ṣùgbọ́n o wọ́n yìí sọ pé wọ́n ti parí méjì ó ku ẹ̀kẹta ni mínísítà wa orí nínú ẹ̀dùn ní oní ó gbẹ́sẹ̀ yẹn kalẹ̀ à ń pèlí ọ̀gá yìí projet Gaben Kunde ó sọ fún mínísítà wa sọ pé wọn ò yí libi ṣùgbọ́n wọn ti parí méjì ilé lákú méjì ẹ̀kẹta lágbára ọlọ́run wọn parí ẹ̀ ní lálàáfíà ọmọdé wọn abẹ iléèwé ní nọlé wọn níbẹ̀. Ni mínísítà wa Clement Kuchade ń sọ sọ pé wọn à kí ìjọba gidi ìlọsíwájú iléèwé ó wà lẹ́kọ̀ọ́ ìjọba Ni ìjọba ń sọ sọ pé lọ́tẹ̀ yìí wọ́n máa kọ́ gbogbo iléèwé ilé ọmọdé òun lè jókòó wọ́n máa kọ́ ọ wọn máa kọ́ rẹpẹtẹ. àsídẹ́bẹ̀ àbájáwọ́ iléèwé ilé ọmọdé wọn wọn àkọ̀wé sínú náà wọ́n sì kọ́ ibi yé wọn lọ kálá yàgbẹ́ wọ́n ṣe rẹpẹtẹ ní inú mínísítà dùn làgbọ́ ká sọ pé àgbọ̀ sí ti yín oníyàmíọ́ ẹ̀kẹsàn ẹ̀kú ìjókòó alọ́ ìlú ìlókòsá ìpàdé ńlá kúkan wáyé lílùú ìlókòsá ni à ń pè ìpàdé náà revue ké òyìnbó ń sọ wọ́n gbà ní oníṣíhun lé ìpàdé náà ló jẹ́ mínísítà wa Clément Kútchadé àwọn wá níbẹ̀ ni àwọn ń ṣiṣẹ́ ní ibi à ń pè ní préfectu òṣìṣẹ́ préfectu wọn pẹ̀lú òṣìṣẹ́ mairie lókòsá àwọn jókòó lídìí ìpàdé yẹn ní kéènì pàtàkì ìpàdé náà àlíyí wọn ṣe fọwọ́sowọ́pọ̀ fún iṣẹ́ wọn ṣe fún ọdún kọjá kéènì kò dáa kí ni wọ́n tó lè tọ́ ṣe àǹfààní yé sí ọmọ dúdú yìí ìlọsíwájú yé sí ó jẹ́ fún ìlú wa Benin lónìí ká kọ̀wé gbogbo yẹn ni wọ́n jókòó ká sọ ni wọ́n sì ń sọ pé pàtàkì iṣẹ́ náà kéènì wọn àgbékalẹ̀ fún ọdún tuntun yẹn àfẹ́ bẹ́ẹ̀ nìsín fún ọmọdé wọn ń kọ̀wé ọlọ́wọ́ yà ń pèlí tẹkíníkì iṣẹ́ ọwọ́ ké gbogbo kéènì wọn lè ṣe kéènì wọn gbé kalẹ̀ fọ́dún yìí gbogbo ẹ̀ ni wọ́n sọ sípàdé yẹn làásì gbọ́ làásán pé káfọ́sẹ́ ti yín abẹ́kọ̀lì bẹ́ẹ̀. Alors, ìlú Grand Popo ìlú Grand Popo ìpàdé kan tó wáyé ìpàdé yẹn ló gbé kalẹ̀ àwọn ń ṣiṣẹ́ yà ń pèlí sọ́ọ́sọ́pọ̀ ká Benin Togo pẹ̀lú gẹ̀ẹ́n pẹ̀lú ọ̀pọ̀ ni wọn ni wọ́n pe projet náà ní projet cascade ti ìlú Benin lijoko náà àbá ọ̀gbọ́nì wa Daniel jọ hun tó tú hun ẹ má bínú orúkọ wa òun ló jẹ́ ọ̀gá lákún ti ìlú Benin yà ń pèlí sísan sísan náà ké ló jẹ́ sísan òyìnbó ń sọ système d'information système d'information du secteur de l'alimentation et de la nutrition òun ní 600 les deux animaux. òyìnbó ó sọ pé kíní yẹn ohun kókó ló jẹ́ fún ìlọsíwájú iléèwé ti ìlú ìbẹ̀nẹ̀ fún gbogbo iṣẹ́ wọn ṣe fọ́dún kan wọn kó sọ sí ìlú yìí sí àgbáyé bí mo ṣe iṣẹ́ náà gbà ké ló jẹ́ ìrànlọ́wọ́ fún ká jẹun ọmọdé wọn níléèwé lẹ́jọ́kọ̀ náà àgbà ọ̀gbọ́n wa wọ́n jí àṣẹ̀nà òun ló jẹ́ oníyẹn fu ẹsẹ̀ kalẹ̀ yà ń pèlí fèndà fàbà fela fam na le do français ni sọ fédération nationale des femmes agricultrices du Benin ké iṣẹ́ yé sí àwọn ń ṣe àwọn onígbìn ń gbìn wọn yé ọmọdé ń sè lílé ìwé wọn ìjókòó wọn ni ké ìrànlọ́wọ́ sí wọn fún ìjọba ọmọ iléèwé wọn fún wíwọ́n sè lọ́dún kọjá ṣùgbọ́n ẹ kéènì wíwọ́n sè ọtọ́kù ni ó tólẹ̀ yẹ́kù kéwọn gbé wọn ṣe gbà wọ́n tà á ni wọn kò tà á ìjókòó ẹni àgbọ̀ yẹn ní ìyá wa Yasmina sẹ́hun yan òun orgayi projet yang kpeli projet cascade et gain òun sọ sọ pé iṣẹ́ pàtàkì ni àwọn bí wọ́n ṣe àwọn ló ń ràn án lọ́wọ́ fún ìlọsíwájú yìí ká ṣe òun fún ọmọdé wọn wọn kò jẹ níléèwé òun dáadáa ni wọ́n ṣe asi lijoko libe aba ogboni wa ẹ̀gbọ́n zinzin lókwe òun ló parí sí ọ̀gá pátápátá yà ń pè projet cascade ti louis benin òun gbé ohun méjì kalẹ̀ lákọ̀ọ́kọ́ ni bí wọ́n ṣe ìlọsíwájú yìí ọmọdé wọn jẹun ara wọn kò le kéènì ìgbìmọ̀ tó tó yàn gbé kalẹ̀ fún àwọn ń ṣiṣẹ́ ní ilé ìwé wọn àlè ní gbèrè oko wọn yà ń pèlè kànmí wọn wọn kò fún ìrànlọ́wọ́ dáadáa fún ilé ìwé wọn ń ṣe ohun fọ́mọdé wọn. àbá ìyá wa yóò gbé ẹsẹ̀ anal kalẹ̀ yà ń pèlè agence nationale pour l'alimentation et la nutrition au Bénin. Yawa Ankpeli, Okwenje Chabi Eriola, ó sọ pé ìjókòó yìí ìjókòó dáadáa ni ìjókòó pàtàkì ni ìjókòó yìí ó fún hàn lọ́wọ́ lẹ́dọ̀ wa ní ànánà iṣẹ́ wọn kó wà tó tó ọmọdé wọn kó jẹun sásìkò wọn kó jẹun ó dáa gidi làgbọ́ sọ pé òun kókó wà léyẹ̀ làgbọ́ káfó sétí yín ìjọ ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ sí owó ìwọ̀n ná ké lọ́tọ̀ kù ni wọ́n ṣe ntana kini ye pro kini ye ko ikpayi yan pèlí projet cascade akpayi lọ́dún yìí wọ́n tọ́ fún ọlí ọdún kankun paago paago wọn kò fún ṣiṣẹ́ fún ìlọsíwájú yìí ó ń jẹ́ ọmọdé wọn nílùú ìbẹ̀nẹ̀ làgbọ́ ká gbọ́ sétí yín. òní àmì ọ ẹkú ìjókòó ẹkú ìjọ jimá akóòlì ìlú ìbẹ̀nẹ̀ lálọ́ ìlú Tunisi kéhun pàtàkì ó ṣẹlẹ̀ nílùú Tunisi nílùú Tunisi ìlú ìjọba ìbílẹ̀ wọ́n sọwọ́sọwọ́ pọ̀ pẹ̀lú ibi iṣẹ́ lákùn yà ń pèlè CMF yà pèlè Conseil du marché financier pẹ̀lú i Banque de France wọ́n sọ sọ pọ̀ fún owó lákùnkàn yìí wọ́n fẹ́ gbà wọ́n kó fún ìrànlọ́wọ́ fún gbogbo ìwọ̀n ń ṣẹlẹ̀ lónà iléèwé nílùú wọn àwọn ń ṣiṣẹ́ fún dáadáa iléèwé àwọn ilé ń sọ̀rọ̀ sí iléèwé àwọn ń ṣe pòtó níléèwé àwọn ń ṣe wọ́n ń fún wọ́n ń ṣiṣẹ́ fún ìlọsíwájú iléèwé lílu Tunisia wọ́n gbàwó yẹn káfẹ́ fún hàn án lọ́wọ́ fún ìmọ̀tótó fún ìlọsíwájú iléèwé nílùú Tunisi làásì gbọ́ lásán pé ká sọ sí tiyín oníyàmíyàn ìròní ìròní oníyè kò ní jù ẹ lọ oníyè sọ ọmọ yín ni ń pèlí àpẹmí Mathieu ó ní ó jẹ́ ọ̀gá ló kó gbogbo ìròyìn àìgbọ́sétí ń jẹ́ gloria jìvẹ́ sọ́dẹ̀. bàbá mi ń jẹ́ lẹ́ ń gbọ́ ìfúnran mi ní rédíò wa ni ọ̀gbọ́ni wa gildas bianzen awàgbẹ́ ọ̀gá ìwà pátápátá ló jẹ́ ọ̀gá rédíò web education ní ògbóni wa Ulrich Vital Akọ́tọ̀njì ẹ ṣe ẹ kú ìjímọ̀ ó dàbọ̀.